sí àwa o. Sọ̀mọ̀rí àdúgbò yìí ẹ jáde wá o. Ẹ jáde wá o kẹ̀ wá gbọ́nà sí àwa o. Ṣẹ̀kẹ̀rẹ̀ ò ṣe é fọ̀pálò jagunjagun ò ṣe é fọbàmú. Ìjẹ́ ìran alágbára báyìí àwọn ni wọ́n jẹun ìta èèyàn gàgàrà náà ní wakọ̀ àjàgbé èyí ni mo fi ń kíyìn níbi gbogbo tí ẹ bá ti láǹfààní láti máa gbọ́ wá bẹ́ẹ̀ sì ni mò ń kíyìn káàbọ̀ sórí àkàkọ́gbọ́n pẹ̀lú títílayọ̀ àkàndé lórí àkàkọ́gbọ́n yìí òun náà ni ẹ ti máa láǹfààní láti máa gbọ́ àwọn ìwé lítírésọ̀ yorùbá tó jẹ́ ọlọ́kan òjọ̀kan torí pé àkójọpọ̀ ọgbọ́n ìmọ̀ àti òye àwọn òǹkọ̀wé yìí òun náà ni wọ́n kójọpọ̀ tí wọ́n kọ ní ìwé fún wa ìdí rèé tá ò fi máa bòmú nínú omi ọgbọ́n àwọn òǹkọ̀wé yìí tá ò sì fi máa kọ́ra wa ní ẹ̀kọ́ bákan náà fún ìgbádùn ara wa ìwé àkọ́kọ́ tá ò máa kà lórí àkàkọ́gbọ́n pẹ̀lú títílayọ̀ àkàndé òun náà ni ìwé ọmọ ọlọ́pẹ́ látọwọ́ olóyè gbadé akíntẹ́yẹ títílayọ̀ àkàndé lórúkọ mi èmi ni mo pàtẹ ètò ètí mi ò ní kùtà láéláé fún àbàdà mú kí yín káàbọ̀ sórí àkàkọ́gbọ́n ẹ̀kú òkàlẹ̀. tíṣẹ́ ò bá pẹ́ ni ẹnìkan kì í pẹ́ṣẹ́ ìwé àkọ́kọ́ tá ò máa kà lórí ètò àkàkọ́gbọ́n lálẹ́ yìí òun náà la pè ní ìwé ọmọ ọlọ́pẹ́ látọwọ́ olóyè gbadé akíntẹ̀yẹ wọ́n gbé ìwé ọmọ ọlọ́pẹ́ jáde lọ́dún 1998 láti iléeṣẹ́ mandate communications limited òun náà ni wọ́n tẹ ìwé ọmọ ọlọ́pẹ́ látọwọ́ olóyè gbadé akíntẹ́yẹ ṣùgbọ́n ká tó lọ sínú ìwé ọ̀hún gan nísàn ẹ jẹ́ ká kọ́kọ́ wo ọ̀rọ̀ àkọ́sọ ti òǹkọ̀wé fún ẹni tí ọjọ́ iwájú ọ̀dọ́ bá jẹ lógún òṣùpá ọ̀sán gangan tó tó ohun tí àgbà péjọ wò ní ọ̀rọ̀ ìgbéyàwó jẹ́ ọ̀nà tí àwọn ọ̀dọ́ òde òní sì ń gbà pàdé láti dá mi ìfẹ́ yẹ kó jẹ́ nǹkan àpérò fún gbogbo mùtúmùwà ìfẹ́ tí a dá mi rẹ̀ nírònà nílé ijó lẹ́sẹ̀ kùkú lọ́gbà àwọn ẹranko tàbí níbi òde mùkẹ́ẹ̀kẹ́ irú àyọrísí wo la fẹ́ kó tẹ̀yìn rẹ̀ jáde ìyàwó tí a bá fijó fẹ́ ìran ní wò lọ bẹ́ẹ̀ sì ni oògùn tí a kò bá fi owó ṣe ẹ̀yìn àrò ní gbé bí a bá wá yiri rẹ̀ sọ́tún sósì kò sẹ́ni tí agbádá rẹ̀ máa ń ṣí mọ́ lórí tó ju obìnrin lọ àbí ta ni kò mọ̀ pé bí ọkùnrin tàtọ̀rìn tóbìnrin tàtọ̀rìn dandan ni kí obìnrin lómi lẹ́yìn ẹsẹ̀ ju ọkùnrin lọ èròǹgbà mi ni pé bí ọkùnrin bá ya àdìsá inú dùn juyọ̀ ó yẹ kí àwọn obìnrin náà lè máa wojú ọbẹ̀ kí wọ́n tó náwó múyán àìjẹ́ bẹ́ẹ̀ bídìí ni yóò lákòótán gbogbo àfiwé àti àkàwé tí mo ṣe àti ìtàn tí mo sọ kì í ṣe ti ẹnìkan pàtó ọgbọ́n àtinúdá òǹkọ̀wé ni bí ìtàn yìí tàbí ẹ̀dá ìtàn kan bá jọ ti àpèjúwe ẹnikẹ́ni jíjọ ló jọ n kò ní ẹnìkankan lọ́kàn bí ẹ bá kà á tí ẹ sì rí ohun kan tàbí méjì fi kúnná ọgbọ́n á jẹ́ pé kí ògo rẹ̀ jẹ́ ti adẹ́dàá bàbá mi ò yigiyigi tí ń jẹ́ gbòǹdò ìmọ̀ dodo àléébù tí ẹ bá sì rí níbẹ̀ kó máa jẹ́ tèmi òǹkọ̀wé ọmọdé kò lè mẹ̀kọ́ jẹ kó má fi yíwọ́ ẹ̀kú rẹ̀ ń gbẹ ìmọ̀ gbadé akíntẹ̀yẹ the polytechnic ìbàdàn adéṣeun ogúndòyìn campus èrúwà a ti bọ́ sínú orí kìíní ìwé ọmọ ọlọ́pẹ́ onánu àkòrí orí kìíní sì jẹ́ gbà fún sán ní ilé. ilẹ̀ ti mọ́ tipẹ́ kódà oòrùn ti kan àtàrí nígbà tí Fúnmi yóò fi dé ìdíkọ̀ bẹ́ẹ̀ nítorí kí ó má bàa fi alẹ́ rìn ni màmá rẹ̀ ti jí nífẹ̀ẹ́ rẹ̀ kílẹ̀ mọ́ kí ó tó gba ìsọ aṣọ tirẹ̀ lọ ní gbági tuntun bí kò bá ṣe pé Fúnmi rí ẹni jí ni ẹ̀kọ́ àárọ̀ ìbá ti tán níta ẹ̀kọ́ kí ó tó yírapo lórí ibùsùn a kì í ṣàmọ̀ wá ara ilé ẹni ká sọ pé ó kù díẹ̀ káàtó pẹ̀lú èyí náà ńkọ́ nígbà tí yóò fi di gbàdàgbọ̀n tán aago mẹ́wàá ti gbàgbé pé òun ti lò lẹ́yìn èyí ni ó ṣẹ̀ṣẹ̀ bọ́ sí balùwẹ̀ tí ó bomi sára nígbà tí yóò sì fi kún ètè ìpéǹpéjú àti èékánná tán ọjọ́ ti dá sí méjì ó rí i dájú pé bàbá rẹ̀ ti nájú jáde kó tó gbé aṣọ wọ̀ ṣé kò sí ọjọ́ kan tó wọ aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ tó máa ń lẹ̀ ẹ́ mọ́ lára tipẹ́tipẹ́ bí èékánná lẹ̀ mọ́ka yìí tí Gbéminíyì kì í sọ̀rọ̀ àìmọye ìgbà ni Fúnmi ti ṣàlàyé fún bàbá rẹ̀ pé aṣọ ìgbà tí a dá fún ìgbà a ní body hug láyé tó ń ta sí láyé òde òní ṣùgbọ́n gbẹ̀míníyà fà kékọ́rí pé nínú ilé òun kọ́ ni yóò ti wọ aṣọ sọmọdọ̀bọ bẹ́ẹ̀ bọ́ sí ìgboro a ní bí ojú kò bá ti olè ó yẹ kó ti ara ilé rẹ̀ ẹwà wọlékè yìí jẹ́ pupa yòó bẹ́ẹ̀ ló sì wọ ṣòkòtò pupa pásọ́rọ́ dúdú kan sí i ẹni tí kò bá mọ aṣọ ìgbà fún ìgbà yóò ṣe bí ṣòkòtò àgbàwọ̀ ni yàtọ̀ sí pé ṣòkòtò yìí fún un nítan hágíhágí ẹnu rẹ̀ fẹ̀ nísàlẹ̀ bẹ́ẹ̀ ni kò balẹ̀ dé kókósẹ̀ ó wọ bàtà kóńgà dúdú kan sí i bẹ́ẹ̀ ni ó nawọ́ ré àpamọ́ dúdú kan lórí ìkọ́ irun tó ṣe sórí yẹ ẹ́ gan nígbà tí ó yà á tán ṣe ni ó ṣe jọ̀lọ̀mí wá sí ẹ̀yìn ọrùn rẹ̀ tó ń dán yọ̀yọ̀ bí irun òyìnbó ẹni tó kò bá mọ àyínìke àti àyínìpadà irun ṣíṣe yóò rò pé àbímọ ni bẹ́ẹ̀ ohun tó ń lù fún ròmíjó abẹ́odò ló wà déédéé agogo méjìlá àbọ̀ ló jáde nílé wọn ní yemẹtu nígbà tí yóò sì fi yọ sí ọjọ́ aago kan ti kọjá ìṣẹ́jú díẹ̀ ó ní láti jẹ́ pé Fúnmi ti ní lọ́kàn pé òun kò ní wọkọ̀ ní ìdíkọ̀ kó tó jáde nílé ìdí ni pé báwọn agbèrò ti ń pe Ògbómọ̀ṣọ́ Ògbómọ̀ṣọ́ Ọ̀yọ́ Ọ̀yọ́ Ọ̀yọ́ Ìlọrin méjì Ìlọrin bàìkà lápègbà tí wọ́n sì ń fà á lọ́tùn lósì kó tilẹ̀ wò wọ́n sẹ́ẹ̀kan ṣe ni ó fi orílẹ̀ ọ̀nà ìsàlẹ̀ tí í ṣe ọ̀nà ọ̀yọ́ báwọn agbèrò náà ṣe rí i pé kò ṣetán láti wọ ọkọ̀ nídìíkọ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní bù lábùgbà báwọn kan ti ń pè ní ọmọ ọlọ́pẹ́ làwọn kan ń pè ní kárùwá fúnmi kò kúkú dá wọn lóhùn ó fi wọ́n gún lágídí ó rìn sísàlẹ̀ díẹ̀ sí i ó dúró nírònà ó ń fojú wá mọ́tò tí yóò dúró gbé lọ́fẹ̀ẹ́ fúnmi náà kò kúkú kẹ̀rẹ̀ lóbìnrin àfi ọkùnrin tí kò lójú ọ̀nà tàbí ọkùnrin tí kò dára rẹ̀ lójú ni kò ní wo fún mi lẹ́ẹ̀mejì àtúnfi ẹṣin inú ìwé tí kò lè ta ṣé ti àwọ̀ rẹ̀ ni ká sọ ni àbí ti èjì eyín rẹ̀ kò fín bọ̀ǹbọ̀ǹ bí àfín bẹ́ẹ̀ ni a kò lè kí ní ọmọ dúdú bíi kóró ìsìn kò ga wàtàlà bẹ́ẹ̀ ni kì í ṣe akúrúyẹjó irin ìpéǹpéjú tó mọ odi yí ẹyinjú rẹ̀ ká dúdú mìnìjọ bẹ́ẹ̀ ló ń dán yọ̀yọ̀ bí ewébẹ̀ odò ó ní láti jẹ́ pé adẹ́dá kò ṣe ohun kan mọ́ lọ́jọ́ tó dáa bó bá tilẹ̀ ní àbùkù kan lára kì í ṣe èyí tí aṣọ kò lè bò ó ti wà nínú oòrùn yìí fún bíi ìṣẹ́jú márùn-ún kí ó tó rántí agbòòrùn kékeré tó wà nínú ẹrù rẹ̀ ó mú un jáde ó tà á ó yọ áńkásífù kan jáde lápò ó fi gbẹ òógùn tó ń sun jáde lára rẹ̀ ó fi ojú inú wo bí oòrùn ìbá ti pa á tó bí kò bá sí ti agbòòrùn tó mú lọ́wọ́ ohun tó tilẹ̀ jẹ́ èèyàn tí ó mọ́ra oòrùn tí kìí ṣọ̀rẹ́ àwọ̀ ó tajú kán ó ráwọn èèyàn tó ń lọ tó ń bọ̀ láì bìkítà oòrùn tó ń ṣàròyé lé lórí lẹ́gbẹ̀ẹ́ ibi tó dúró sí ni ọkùnrin kan pàtẹ ìwé ìròyìn ojúmọ́ sí pẹ̀lú bí oòrùn ti ṣe pọ̀ tó yìí ó yẹ kí oníwèé ìròyìn yìí ti palẹ̀ mọ́ ká sọ pé nǹkan mìíràn ló ń tà ní ṣùgbọ́n kò tó bẹ́ẹ̀ ohun tó ń tà kò gbọdọ̀ dọjọ́ kejì ẹkùn kì í ṣàjẹran ìkàsì bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ìwé ìròyìn rí bí ó bá fi ìbínú palẹ̀ mọ́ kò ṣeé tà lọ́jọ́ kejì mọ́ ó di dandan kó farada ọ̀rùn kó gbìyànjú ajé bóyá ajé lè bu igbá jẹ lódì kejì títì lọ́hùn-ún ló tún rí ẹni tó ń tàgbàdo sísè pẹ̀lú bí òòrùn ti mú tó yìí ló tún dàyà kọ́ná tó sọ pé òun kò bí ó ti ń fi ọwọ́ kan ko iná igi bí ẹ̀ ní ẹnu rẹ̀ kò dúró òun polówó. láǹgbé jiná o ìbẹ́ ò ní àgbàdo ọ̀bọ̀kún orí ebè bẹ́ẹ̀ nínú ìdíkọ̀ ọ̀kẹ́ àìmọye àwọn ọmọ ajé ló ń polówó owó robo fáwọn èèyàn inú ọkọ̀ báwọn kan ti ń kiri búrẹ́dì làwọn kan ń polówó ice water tútù bó tilẹ̀ jẹ́ pé wọn kò tá àgbò òrùn bẹ́ẹ̀ ni wọn kò dí akẹ̀tẹ̀ kò hàn lójú wọn pé òórùn ń ta wọn lára ìdí iṣẹ́ ẹni làásà mọ́ni lọ́lẹ̀ béèyàn ò sì ṣe bí aláàárù lọ́jà àdálékọ́ kò lè ṣe bí ajílàrán lọ́jà àtẹjú òṣó nígbà tí ó ṣe òórùn kújú díẹ̀ atẹ́gùn àlàáfíà sì fẹ́ sí fún mi inú rẹ̀ dùn fún atẹ́gùn yìí ó sì gbójúwòkè bí ìgbà tí èèyàn bá fẹ́ wo olóore rẹ̀ lójú ó ṣàkíyèsí pé sánmọ̀ ti ń dúdú láàrin kọ̀ọ̀kan bí ìgbà tí òjò bá ń sarajọ láti rọ̀ ká sọ pé àkókò ọ̀gbẹlẹ̀ ọ̀hún ni a lè sọ pé ojú ọjọ́ ń paradà lásán ni ṣùgbọ́n lákòókò òjò báyìí ìgbàkíìgbà ni òjò lè gbé wẹliwẹli rẹ̀ dé ó wojú aago rẹ̀ aago méjì kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún òmìnú bẹ̀rẹ̀ sí ní kọ ọ́ fún ohun tí ó lè fà á tí mọ́tò kankan kò dúró gbé e láti bíi ogójì ìṣẹ́jú sẹ́yìn kì í ṣàṣe pé kò rẹwà ká tù yẹn dànù kì í sì ṣe pé kò sáàyè nínú àwọn ọkọ̀ wọ̀nyí fún mi náà mọ ohun tí ó lè fà á kọ̀ọ̀kan fẹ́ gbà ni láyé tí àtijẹ àtimú ti di àtàtọ̀ ọ̀ràn yìí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló ti kìlọ̀ fún ojú wọn pé kó má ṣe àkóbá fápò wọn àbí ta ni kò mọ̀ pé ẹni tó bá so ewúrẹ́ mọ́lẹ̀ dandan ni kí ó fún ní pákí àsùnkàkà kan kì í ṣàgbọ̀fẹ́ gbọ́mọ wá kí ni owó ní iná ni bí kókó bá sì ń fẹ́ni lẹ́fẹ̀ẹ́ lọ́pọ̀lọpọ̀ ọkùnrin onímọ́tò fi ọ̀rọ̀ obìnrin ṣe láyé òde òní ẹni tí kò bá ṣáà ní jọ̀bọ̀jọ̀bọ̀ lápá kì í bá wọn dá ṣàmó kíọ̀kíọ̀ bẹ́ẹ̀ ni ohun tí a kò bá ní jẹ kò yẹ kí a fi rùn mú ẹni tí kò bá ṣáà ní jọ̀bọ̀jọ̀bọ̀ lápá kì í bá wọn dá ṣàmó kíọ̀kíọ̀ bẹ́ẹ̀ ni ohun tí a kò bá ní jẹ kò yẹ kí a fi rùn mú wò ó èyí ló fà á tí ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ́tò wọ̀nyí fi ń lọ fúnra wọn láì dúró gbé ènìyàn ṣùgbọ́n àdúrà fún mi ni pé bí òjò yóò tilẹ̀ rọ̀ kí o ti rí ẹni gbé e bí kò bá ṣe pé ó lójú mọ́tò tí ó ń wá kó gbé e ni ó yẹ kí o ti lọ tipẹ́ ìgbàgbọ́ rẹ̀ ni pé bí oge ò jalè á gbé ohun tó yẹ ẹ́ ẹ̀ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni mọ́tò ìjàpá dúró fún un tí kò wọbẹ̀ ó sọ sínú ara rẹ̀ pé òun ò lè wọ yẹrí ń bẹ́tọ́ àní à ń wá ẹni tó lẹ́yìn gbọ́mọ fún àbùké ń yọjú ṣé bíi ti ẹ̀yìn ganan kù ni bí a ó bá ṣáàjì ọ̀pọ̀lọ́ èyí tó lẹ́yìn ló yẹ ká jẹ ṣùgbọ́n níbi tí ó dé dúró báyìí bí ó rí mọ́tò agolo ìṣòro bí ó bá ti lè gbé dé ìlọrin a jẹ́ pé ìlọ́yà oníbodè apò òun ó ṣáà ti di ìtìjú fún un láti padà sí ìdíkọ̀ ibi tí a bá ti sọ pé ó dàárọ̀ kò yẹ ká tún sọ pé ẹ̀ka alẹ́ mọ́ ajá kò ṣáà gbọ́dọ̀ padà síbi èébì rẹ̀ lójijì lẹ́nìkan fọwọ́ tọ́ léjìká ó ta gìrì ẹ̀yìn tí ó wò Rádékẹ́ lórí ẹnu yà á láti rí i ó bú sẹ́rìn-ín wọ́n sì dì mọ́ ara wọn. Rádékẹ́ díà ojú ẹ̀ rèé báwo lọ́ọ́lì dé a máa ń gbádùn rẹ̀ jàre o mean pé ilé ẹ̀ ò jìnnà síbí àbí kí ló ń dúró fún. mo máa ń lọ sí school ni o mo gbọ́ pé result examination wa ti jáde òun ni mo fẹ́ lọ wò i see ó tọ́ ni èmi náà ti lọ wo tèmi kódà mo ṣẹ̀ṣẹ̀ dé níjẹta ni. Jeta, ó ga o báwo dẹ̀ ni result ṣó fine a máa dúpẹ́ o ṣùgbọ́n igbó pọ̀ nínú iṣẹ́ ọ̀gá dánkù yẹn jàre àwa tí a nírìíràn nínú iṣẹ́ ẹ̀ kò dín ní àádọ́ta ó ṣe wá paniṣá ǹjẹ́ kì í ṣe òun ló sọ pé ó ń dà ọ́ láàmú òun náà mà ní ẹ gbà wá o wá máa ṣe nǹkan kó jẹ́ pé olójú kò mú ọ̀lọ́ làwọn ọ̀gá wọ̀nyẹn má dá lóhùn jàre kí ní dánkù bíi jí àfáìfò fọ̀yìn bí kò bá sí ti ọ̀gá iléèwé tí ó jẹ́ irú ẹ̀ lè bá mi sọ̀rọ̀ níta kí n má sọ̀rọ̀ gbá orí ẹ̀ kódà yóò fẹ́rẹ̀ bínú kó sínú odò àlékúsọ́ àfi kí o ṣe sùúrù o bí a kò bá torí iṣu jẹpo a máa torí epo jẹṣu nígbà mìíràn bí o bá sì mọ̀ pé o ò lè faradà ó jẹ́wọ́ nǹkan tó jọjú rà fún kó o fi rúbọ àyálù bóyá ohun tí wọ́n ṣe náà nìyẹn bí a bá wọlé Bádékẹ́ yí ọ̀rọ̀ pọ̀ lẹ́yìn tí ó ti wo fún mi láti òkè délẹ̀ fún mi mi ò máìndì ẹ rárá o kódà mo ṣe ti wíìvọ̀ ọ̀nà yìí pàápàá fún mi rẹ́rìn-ín ó ṣeun jàre a ní ká tún ẹlẹ́dàá wa ṣe díẹ̀ ni ó dẹ̀ fi tẹ̀ gan o but ó ti tó gbàwo tó o ti débí yìí ó mà ti ń lọ bíi wákàtí kan n ò sì fẹ́ wọ àsọdá mistake ló ti ṣe o. ò bá ti súnmọ́ sálẹ̀ níbi ilé epo ọ̀kan yẹn èèyàn kì í tètè rí lift níbí yìí fún mi gbà sí lẹ́nu ó gbé ẹrù rẹ̀ nílẹ̀ àpamọ́ kékeré kò kúkú fi ìgbà kan kúrò léjìká rẹ̀ tẹ́lẹ̀ Rádékẹ́sì kí i pé ó dìgbà. Ó fẹ́rẹ̀ má tó ìṣẹ́jú mẹ́fà tí Fúnmi súnmọ́ sàlẹ̀ tí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ọ̀bọ̀kún kan fi dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Fúnmi sọ ibi tí ó ń lọ. Awakọ̀ náà sì ṣẹ́wọ́ sí pé kí ó wọlé. Lọ́gán tí Fúnmi ti ilẹ̀kùn ọkọ̀ ni onímọ́tò tanná ràn án. Ó tẹ bọ́tì nìkan lára ọkọ̀. Bẹ́ẹ̀ ni gíláàsì ilẹ̀kùn ọkọ̀ méjèèjì sáré yọ sókè. Ó tẹ bọ́tìnì mìíràn. Ọyẹ́ inú ọkọ̀ bẹ̀rẹ̀ sí í fẹ́ lù ú. Nígbà tí yóò sì fi rin òpó wáyà mẹ́jọ ara fún mi ti bẹ̀rẹ̀ sí ní wálẹ̀ nígbà tí onímọ́tò yóò tún ṣe pàbàǹbarì rẹ̀ ó tún tẹ rédíò ọkọ̀ ó fi kásẹ̀tì ha ohun òbí kọ̀mándà ló ń bú jáde níbẹ̀ ó ń kọrin Èdùmàrè ló ní rírí ṣe láyé kò kan mí máa ṣe o lóhùn lásìkò kárí bá ti ṣe ẹ̀mí gígùn ló ṣe pàtàkì Olúwa fi ta wá lọ́rẹ dá lóhùn lásìkò kárí bá ti ṣe bí orin ti ń lọ ní mẹ̀lọmẹ̀lọ bẹ́ẹ̀ ni gìtá ń já tantan bí ó tilẹ̀ jẹ́ pé ìlú àti orin yìí ń tọ́ fún mi lára èrò ìjìnlẹ̀ inú orin yìí túbọ̀ mú un lọ́kàn òtítọ́ sáà ni òbí sọ ìbùkún ọlọ́run ni mo ní là láì fi làálàá pẹ̀lú rẹ̀ kí á tilẹ̀ ti bi ìṣáná kí èso ògùn bí ó bá ṣe pé iṣẹ́ ńlá ni owó ńlá ni àwọn lébìrà ló yẹ kó máa lówó lọ́wọ́ jùlọ ṣé ti iṣẹ́ ẹbú ojí mi tí wọ́n ń ṣe ní káwí ni àbí ti òógùn àsùnwòn bí ó bá di ogun kẹ́lẹ́pọ̀n ò jẹ̀pọ̀n àsùpá ló yẹ kí ó kọ́kọ́ yò ṣùgbọ́n ọ̀rọ̀ Ògúngúnnísọ̀ kò rí bẹ́ẹ̀ kárìn lóòrùn kò pé ká hìá gílíntì ọlọ́run ọba ní fún ní ihè bẹ́ẹ̀ ni abíni nílé ajé kò ní kí á rí owó ná a sì bíni níta òsì kò ní ká ya òtòsì jálẹ̀ ó rántí àwọn oníbúrẹ́dì ìdíkọ̀ ó rántí oníkókóró ó rántí àwọn tó ń ta omi tútù ní gáréèjì bẹ́ẹ̀ ni kò gbàgbé oníwèé ìròyìn bóyá ni ohun tí wọ́n mú wọlé lójúmọ́ fi tó wọn jẹun bẹ́ẹ̀ ni àwọn ẹlòmíràn wà tí wọn kò lè gbé tí wọn kò lè fà tí owó ìpápánu wọn sì tó ṣẹ́gi ọlà fún mẹ̀kúnnù ara wọn ni onímọ́tò yìí wà Fúnmi fi ojú ẹ̀gbẹ́ kan wo ìmúra rẹ̀ láti òkè délẹ̀ ó sì rí i pé àwọn kan ti rí bá ti ṣe lóòótọ́ wọ́n ti rí ọ̀nà gbé ìgbà wọ́n ti gòkè odò bí afárá bá tilẹ̀ já kò lè kàn wọ́n mọ́ bí wọ́n sì ń kọrin bámúbámú ni mo yó ó lè bá wọn gbé dáadáa. bí ó bá ro èrò yìí díẹ̀ ọkàn rẹ̀ á tún padà síbi orin òbí ṣé ìyẹn kúkú ń kọrin lọ ni. láyé tí mo wá o máa lówó lọ́wọ́ láyé tí mo wá o máa kọ́lé mọ́lé láyé tí mo wá o máa bímọ lémọ dá mi lóhùn láyé dá mi lóhùn òun ọba olúwa ọba olúwa dá mi lóhùn òun. àyàn tẹ kọ̀ǹgọ́bọ ìlú bẹ́ẹ̀ ni awọ ìdérègbè bẹ̀rẹ̀ sí ní fọhùn bí ènìyàn fún mi kò mọ ìgbà tí ó bẹ̀rẹ̀ sí ní fi orí àti ọrùn jó sí àwo òbé yìí ìran tí kò tó ìran là ń fojú wò bí ìran bá ju ìran lọ ètè là á fi ń wò ó amúmọ́ra kò ṣeé ṣe fún orin òbé àfẹni tí kò bá fẹ́ràn mílíkì lókù orin tó ń tọ́ fún mi lára yìí kò jẹ́ kí ó mọ ìgbà tí wọ́n yọ sí mọ́níyà lẹ́yìn tí wọ́n sì ti sọ orúkọ ara wọn fún ara wọn tán ẹnì kìíní kò sọ̀rọ̀ sẹ́nì kejì kì í ṣe pé àwọn méjèèjì ya òṣónú o ó jọ pé àwọn méjèèjì fẹ́ràn orin òbí ni nígbà tí Fẹ́mi yóò sì fi bẹ̀rẹ̀ sí bá fún mi sọ̀rọ̀ ọ̀rọ̀ nípa orin ló kọ́kọ́ sọ mi ò mọ̀ pé àwọn babes tó fẹ́ràn àwọn oldies bíi tirẹ̀ yìí ṣì wà o ah ah why not orin òbí máa ń dùn bẹ́ẹ̀ sì ni àwọn bàbá yẹn máa ń kún fún ọgbọ́n àti ọ̀rọ̀ ìjìnlẹ̀ ògẹ̀tẹ̀ bàbá Miliki ló nìyẹn ní kí n fi àwo rẹ̀ ṣeré rárá nígbà tí wọn yóò fi dé fìdí tì àwọn méjèèjì ti ń rojọ́ pẹ̀rẹ̀pẹ̀ láìsọ ọ̀rọ̀ kan náà lẹ́ẹ̀mejì fẹ́mi ti mọ̀ pé akẹ́kọ̀ọ́ ni fúnmi ní yunifásitì ìlọrin bẹ́ẹ̀ ni fúnmi náà ti mọ iṣẹ́ tí fẹ́mi ń ṣe ó tilẹ̀ fẹ́rẹ̀ tó ìṣẹ́jú mẹ́wàá tí wọ́n fi ń bá ara wọn jiyàn lórí ọ̀rọ̀ iṣẹ́ fúnmi ló dá a sílẹ̀ lẹ́yìn tó ka káàdì ìdánimọ̀ tí fẹ́mi fún un ó ní àwọn ẹnjìníà àti àwọn agbaṣẹ́ṣe ló ba ìlú yìí jẹ́ bí wọ́n ṣe iṣẹ́ tọ́rọ́ wọn á fìgbà bí a bá ń bo ẹ̀tù orí a máa ta awó bẹ́ẹ̀ ni òbú kọ́ ní ti òun di méjì lọ́dọ̀ ìyá òun òun ni ọmọ rẹ̀ òun á sì tún máa ṣe ọkọ fún un lẹ́ẹ̀kọ̀ọ̀kan yàtọ̀ sí pé Fẹ́mi gba oyè ìjìnlẹ̀ nínú iṣẹ́ ilé kíkọ́ iṣẹ́ kọngílá ló ń ṣe jẹun ó di dandan fún un kó wẹ ara rẹ̀ láwẹ̀ mọ́ ọ̀rọ̀ kò rí bí o ṣe rò ó rárá o kì í ṣe gbogbo contractors ni kò ní òótọ́ gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ ó yẹ kí o mọ̀ pé irú wa gbọ́dọ̀ gbìyànjú láti dáàbò bo orúkọ wa àti iṣẹ́ wa bí kò tilẹ̀ rí bẹ́ẹ̀ ohun tó yẹ kí ẹ sọ náà nìyẹn ká sọ ti gaskia mú gbà pé àwọn bad eggs kan wà nínú iṣẹ́ wa amúnibúni ẹran bíyẹn làwọn wọ̀nyí ibi yẹn fọ́ lójú ọ̀tún ẹran rẹ̀ fọ́ lójú òsì báwo la ṣe lè pe ẹran lẹ́ran afọ́jú tí ibi yẹn kò ní pín nínú èbú ọ̀hún ohun tó ń ṣẹlẹ̀ gan-an nìyẹn a jẹ́ pé ó tán nínú mi bẹ́lẹ́jọ́ bá ti mẹjọ rẹ̀ lẹ́bi kò yẹ kó pẹ́ lórí ìkúnlẹ̀ mọ́ ṣùgbọ́n bí ó ṣe pé akétí ẹ̀yọ̀ kan náà ló ń bẹ láàrin ìlú ìlú ò ní yé jẹ̀lú akétí àwọn méjèèjì rẹ́rìn-ín wọ́n sì parí rẹ̀ síbẹ̀ nígbà tí wọn yóò fi sọ̀rọ̀ òṣèlú àti ọrọ̀ ajé nàìjíríà tán wọ́n ti yọ sí ìgboro ọ̀yọ́ gamboro fẹ́mi gbé mọ́tò yà sí ilé epo lówódé ó sí táǹkì epo rẹ̀ ó ní kí wọ́n rọ̀ ọ́ ní àròkún ó pe ọmọ tó ń kiri ọtí ẹlẹ́rìn dòdò ó sì ra ọ̀kan fún fún mi ọtí náà ti ṣẹ̀wọ̀n bí èèyàn bá ti rí i tó láàgùn sára èèyàn yóò ti mọ̀ pé ó tutù ó wọ̀nyí elépo ń ta epo lọ Fúnmi ń da nǹkan tútù sáyà Fẹ́mi sì ń ka owó epo lọ́wọ́ kò tilẹ̀ sí ẹni tó mọ ìgbà tí bàbá alágbe kan dé ẹ̀gbẹ́ mọ́tò wọn tòun ti sẹ́lí lọ́wọ́ ó bẹ̀rẹ̀ sí ní kọrin kí Fẹ́mi akúrúyẹjọ́ mo máa ń pè ọ́ dákun fún mi tọ́wọ́ lọ́lá rẹ òfò ẹ̀mí ò ní já ẹ́ adásíni lọ́rùn kó má yàdọ̀ rẹ o ò sì sàmì àdúrà yìí ilé tí o kọ́ kò ní dàwó ọkọ̀ tó ń gùn ò ní bàjẹ́ ẹbí tí o ní ò ní dàrò aya tó o fẹ́ ò ní kọ̀ ẹ́ iṣẹ́ tó kọ́ ò ní dòbu bí ó tilẹ̀ jẹ́ pé fẹ́mi kò ní i lọ́kàn láti fún bàbá alágbe ní nǹkan kò tilẹ̀ mọ ojú tó fi yọ àádọ́ta náírà fún nínú owó tó kó lọ́wọ́ bàbá dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ó tún yíjú sí fún mi sọ̀bọ̀rọ̀ bonílà jẹ́ ìyàwó ọ̀rẹ́ mi o ò sì mọ́wọ́ kúrò ládùnná kó sọ ohun tó ń dùn ọ́ lọ́kàn gan mo mọ̀rú ọ̀rẹ́ tí mo ní ó di dandan kó gbọ́ bùkátà rẹ̀ ó tún yíjú sí fẹ́mi akúrú yẹjú ọ̀rẹ́ mi bẹ́ẹ̀ bá ti ń gúnlẹ̀ sílùú èkó dákun yá wọ́ṣọ̀bù ọ̀rọ̀ mọ́dọ̀ ni kó o sọ̀rọ̀ dídùn dídùn fún kó o fà á mọ́dọ̀ bọ́ sí yàrá kó o ṣètò tó yẹ fáyà mi. bàbá aládé rọra ṣẹ́jú sí fẹ́mi ó sì rẹ́rìn-ín músẹ́ bí ó ṣe ń rẹ́rìn yìí náà ni kò dákẹ́ orin fúnmi tí ó ti di ẹnu kúkú tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ sí í tújúká ẹni tí ó ti pinnu tẹ́lẹ̀ pé òun kò ní rẹ́rìn kó mọ ìgbà tí ó bá eyín rẹ̀ níta bàbá alágbe yíjú sí i fúnmi náà kò mọ ìgbà tó kọwọ́ bọ àpamọ́ rẹ̀ ṣùgbọ́n fẹ́mi kò jẹ́ kó fún un kàkà bẹ́ẹ̀ fẹ́mi tún yọ pọ́n mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n mìíràn ó fi lé bàbá lọ́wọ́ bí kò bá sì ti onímọ́tò tó ń fọn lẹ́yìn wọn pé kí wọ́n kúrò lọ́nà kí òun ráyè ra epo fẹ́mi ti fẹ́rẹ̀ẹ́ gbàgbé ara rẹ̀ síbẹ̀ fúnmi pàápàá ti rẹ́rìn yó fẹ́mi sanwó epo ó taná ran ọkọ̀ ọ̀rọ̀ bàbá yìí ni wọ́n tún sọ títí wọ́n fi fẹ́rẹ̀ẹ́ dé ìyànà àjá àwà ó ga ò ṣé ẹ mọ bàbá yẹn rí tẹ́lẹ̀ ni rárá o kí lórí tó fi sọ bẹ́ẹ̀ báwo ló ṣe wá mọ̀ pé ẹ ti kọ́lé ṣé yẹn ló ń rò ọgbọ́n numa ni ejò wọn lò wọ́n máa ń wo èèyàn láwòfín kí wọ́n tó sọ̀rọ̀ ni a ti wò pé èèyàn tó lè máa lo ọkọ̀ ó gbọ́dọ̀ ti nílé tirẹ̀ bí o ṣe rí wa pàápàá náà ló jẹ́ kó conclude pé ìyàwó mi ló ní láti jẹ́ ó ga fún wọn o bóyá àsọtẹ́lẹ̀ dẹ̀ ni bàbá ń sọ ṣé o mọ̀ pé ẹnu ń ríran àsọtẹ́lẹ̀ báwo lẹ́ẹ̀kelòó háà kí ló mean ṣé mo jọ ẹni tó ti márì ni àbí o rí òrùka lọ́wọ́ mi a kò lè sọ o àìmọye ọkùnrin tó máa ń yọ òrùka ìgbéyàwó wọn pamọ́ tí wọ́n bá ń jáde ah ah that is too bad èmi ò lè ṣerú ẹ̀ o bí mo bá fi pinnu pé ẹni tí n ò fẹ́ nìyí a jẹ́ pé bye bye tùbẹ́lẹ̀ jayán nìyẹn that is good ohun tó ń jẹ́ for better for worse náà nìyẹn àbí o nítorí rẹ̀ lèmi náà ṣe sọ pé bóyá àsọtẹ́lẹ̀ ni bàbá ń sọ ó ṣáà mọ̀ èmi ò mọ̀ o ó yẹ kó o mọ̀ bí ìgbà tí bàbá yẹn rí inú mi ní ṣá bí èèyàn bá gbé irú rẹ̀ yìí sílé kí lèèyàn tún lọ ń ṣe níta èmi kẹ̀ ẹ gbà wá o ẹ ti sọ mí di mọ́tò ìwọ̀nba ṣáà ní kẹ́ ẹ rọra wà mí n ò tilẹ̀ ṣeré o mo ti fẹ́ sọ ọ́ tipẹ́ ṣe ló dàbíi pé bàbá yẹn jẹ́ wòlíì tó gba ẹnu mi sọ ni ẹ̀ẹ́ àwọn jẹ́ bíi Jòhánù onítẹ̀bọmi tó ń sọ àsọtẹ́lẹ̀ n ò tilẹ̀ fi àwàdà ṣe yẹ̀yẹ́ o mo serious ó dáa mo ti gbọ́ ẹ ṣáà kọjú sọ́nà kí ẹ máa wo ohun tí ẹ̀ ń wà ṣé ní gbogbo àkókò yìí bí Fẹ́mi ṣe ń fi ojú ẹ̀gbẹ́ kan wo títì ló ń fi ojú ẹ̀gbẹ́ kan wo fún mi nígbà tí wọn yóò fi dé odò ọba ọ̀rọ̀ ti wọ̀ kọjá pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ Fẹ́mi ti ń fi ọwọ́ kan wa ọkọ̀ ó sì ti ń gbàgbé ọwọ́ kejì sórí ìtàn fún mi tàbí kí ó fi ọwọ́ pa á lẹ́yìn ọrùn wọ́n yọ sí Ògbómọ̀ṣọ́ ní déédéé agogo mẹ́rin Fẹ́mi dábàá pé káwọn yà jẹun káwọn sì ṣe fàájì díẹ̀ nílé ìtura kan ní Arówómọlé ṣùgbọ́n Fúnmi Gbọ̀nrí ó ní òun kò fẹ́ pẹ́ dé Ìlọrin ṣé àtẹ̀júmọ́lẹ̀ ló mọ ohun tó ń wá Fẹ́mi náà fi ọ̀rọ̀ dídùn pàrọwà fún un ọgbọ́n àdàkọ kéré kò ṣáà lè tó ti aṣòwò márà tí aṣòwò márà kò lè tó ti ajé àwọ̀gbá bẹ́ẹ̀ ni ti ajé àwọ̀gbá kò lè tó ti ìyá mi ò rán mi lẹ́kọ̀ọ́ lẹ́yìn ọ̀rẹ̀yìn fún mi gan ò jáǹpata mọ́ ó fi ara balẹ̀ bí ẹlẹ́wọ̀n tí fara balẹ̀ fún wọ́dà fẹ́mi sì gbé e yà sí ilé ìtura kan tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dá sílẹ̀ ní kọ̀ọ̀rọ̀ kan báyìí ó béèrè oúnjẹ wọ́n jẹun ó béèrè fún ọtí fúnmi kọ̀ jálẹ̀ pé òun kò mu sítáòtù bí ó tilẹ̀ jẹ́ pé fẹ́mi fi rọ́ gan àṣé gbogbo olódò ọgbọ́n àti kẹrànjẹ ni kò pẹ́ púpọ̀ tí fẹ́mi fi dìde lọ bá àwọn òṣìṣẹ́ ilé ìtura yìí ó béèrè iye tí wọ́n fi yàrá háyà fún wákàtí méjì wọ́n sọ iye owó ó sì kà á lé wọn lọ́wọ́ ó nawọ́ gba kọ́kọ́rọ́ ó sì padà sí orí tábìlì tí wọ́n ti ń ṣe fàájì lẹ́yìn tí wọ́n ti sọ̀rọ̀ fún bíi ìṣẹ́jú méje fẹ́mi dábàá pé kí fúnmi jẹ́ kí àwọn bọ́ sí yàrá òkè ohun tí fi kẹ́wọ́ ni pé àwọn ọ̀rẹ́ òun pọ̀ ní ògbómọ̀ṣọ́ òun kò sì fẹ́ kí wọ́n wọlé bá òun níbẹ̀ bí wọ́n bá fi rí òun àfàìmọ̀ ni wọn kò ní fẹ́ kí àwọn bá wọn ṣeré di ọjọ́ kejì níwọ̀n ìgbà tí Fúnmi kò sì fẹ́ fi àkókò ṣòfò ó gbà sí Fẹ́mi lẹ́nu. wọ́n fi orí lé ọ̀nà yàrá lókè agbáwo sì gbé ọtí àmukù wọn tẹ̀lé wọn Fẹ́mi wọlé ó tilẹ̀kùn ó sì bọ́ ẹ̀wà wọ̀lékè rẹ̀ sórí ìkọ́ ó jọ pé ó ti rẹ̀ Fúnmi pàápàá ṣe ni òun náà fi ẹ̀yìn lé orí ibùsùn bí ó ṣe wọlé wọ́n dìmọ́ ara wọn nígbà tí wọn yóò fi yanjú igbá yanjú àwọ̀ aago mẹ́fà ti ń palẹ̀mọ́ láti lù wọ́n gúnlẹ̀ sí Ìlọrin ní déédé aago méje pẹ̀lú ògo Ọlọ́run Fẹ́mi já fúnmi sí ọgbà yunifásítì ó sì gba àdírẹ́sì rẹ̀ pẹ̀lú ìlérí láti kàn sí bí ó bá ń ti jẹ́ bàbọ̀ wọ́n kí ara wọn pé ó dìgbà kan ná kẹsẹ́ tí Fẹ́mi gbé mọ́tò já òpópónà Táíwò báyìí ó tanná ran ọkọ̀ ó di fẹ́ẹ́ sí ọ̀nà Jẹ́bà fúnmi pàápàá gbọ̀n ara nù ó fi orílẹ̀ ibùgbé rẹ̀ ní agbo ilé àwọn obìnrin. tó níbí yìí ni a ó ti máa ṣẹnu ní déédéé síbí lórí àkàkọ́gbọ́n fún tòní oníyanṣe ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wa fìfẹ́ jẹ́ pátápátá òun náà la kiri pé ẹ ṣeun àdúpẹ́ ẹ má gbàgbé pé ìwé ọmọ ọlọ́pẹ́ òun náà ni abẹ̀rẹ̀ táǹkà látọwọ́ olóyè gbàdé akíntẹ́yẹ títí ọjọ́ mẹ́jọ tá ò tún mú àkàkọ́gbọ́n wá fún yín títí láyọ̀ àkàndé lórúkọ mi èmi ni mo pàtẹ ètè tí mi ò ní kùtà láéláé fún àbàdà ẹ ṣé tẹ̀ ń gbọ́ wa ire o. jáde